الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين النهي عن الغضب وما يقول ويفعل عند الغضب الفاللين أرنبا ìbínú ni wọn وسنتي شريعة kò kọ́dà àlùfáà ní inú ta ṣe láǹfààní inú ta fẹ́ kà yìí ẹni ìbínú bá jádánwò rẹ̀ kí lọ́ọ́ máa wí ẹni ìbínú bá jádánwò rẹ̀ kí lọ́ọ́ máa ṣe gbogbo ẹni bẹnu tí ọlọ́run anábùa Muhammad sallallahu alaihi tọ́ra sí wa anábì náà sì jíṣẹ́. An Abi Hurayrata radiyallahu anhu ọ̀gá wa àgbà ní Abu Huraira lọ́mbà wa sàlékún yọnú fún àti ọgbà àwọn sàhábì annabuwa Muhammad sallallahu alaihi wasallam أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني ẹnì kan wá bá nẹ́bí ńjọ́ kan arákùnrin bá nẹ́bí kí ló wá bá kọ̀ tọrọ owó kọ̀ tọrọ ọ̀pọ̀ kọ̀ tọrọ oúnjẹ kí lọ wá bá ànábì sí àwòsí ni e, ànábì dákun sàsọ́ọ̀lẹ̀ dáadáa fún mi ṣe wá sí fún mi kì lọ fún mi àṣeyàn máa torí yóò lọ báwọn ẹni ọlọ́run mélòó ni wa ní ń tọ àfáà lọ lónìí pé ẹ dákun ẹ sọ̀rọ̀ ọlọ́run fún mi a sì nídìí ẹ ẹlòmíràn bá dààmú àfáà mi nísìnyí àfa jẹun sùn lánàá àfa ṣèkínní ẹlòmíì irọ́ náà ni o àmẹ́jà mọ̀ pé yóò nìkan ká lọ bá wọn àfa sí lọ bá wọn àfa pé ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́run ẹ bá àfa ni wọ́n máa ń sọ lóṣèlú ẹnìkan ní sọ fún mi ń jẹ́ òní ó sáwọn èèyàn rẹ̀ ntòsí bínú sí orí bíi ó ń bínú on behalf of alfa kan ni tó jẹ́ gbọ̀n fún un ó ní òun náà ni wọ́n máa rán wọ́n bá fẹ́ ṣe nǹkan kan ní mọ́sálásí àwọn pé wí fún lámọ́yé o afẹ́ ṣe búlọ́ọ̀kù afẹ́ kìíní ọ̀dà mọ́sálásí o àti wọ́n bá sì ní lágbára òun náà ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi ràn sí wọn òun á dìde ńjọ́ kan náà ẹ̀ẹ̀rán òun rí ẹmọ̀ pé àfà lẹ́ni ẹ̀ẹ̀rán òun rí pé ọ̀rọ̀ ẹ̀sìn báyìí dàwú lọ bá wa bí pé bó ni a ṣe ìdí ń sì ń dàwú pọ̀ tó ń gan mọ̀ mọ́sálásí ti tó nídìí kí wọ́n bá yín fi mọ̀ yẹn jọ ẹ́ ìjọ ẹ̀ ti ń ràn wọ́n ẹ̀ẹ̀rán òun rú rẹ̀ o ìgbà bá tàbá ìgbésí ayé tiwa délẹ̀ Yorùbá nù àmọ́ fàlù ẹnì kankan àfi lówó lọ́wọ́ àfá ò ní válù àfi tó bá ṣe kíní àfi tó bá lówó lọ ibi tí ń sọ̀rọ̀ lọ́nà òbínú wà ní àpọ̀dà òbínú tó dá lóòótọ́ àmójútó bá wọn náà bó sì ti rí ní gbígbígbígbí bẹ́bárí tí wọ́n bá ń gbé àbá kan ṣe kìíní kan ìmá kí wọ́n ń wá o àbálù kankan máa àbálù kọ́dà àbálùwé náà kìí ṣe kéwù nìkan làdánwò ń bá ẹnìkan professor ẹnìkan ṣe kíní kan bí ọba ti lè máa gbówó kalẹ̀ ọmọ nàìjíríà ọba lù nǹkan kan mọ́ èèyàn bá àmọ́ wá yàwúyàwú kó lówó ó dé èèyàn pàtàkì ń lu o àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí ẹ̀yin náà ilẹ̀ bí wọn ẹ máa pè wọn lólórí ẹbí torí pé wọ́n lówó owó haramu most times owó tẹ̀yin náà mọ̀ pé owó tí ọ̀mọ ni ẹjá ronú sọ̀rọ̀ ara wa o bá a ti ń gbé yẹ ọ̀dà o bá a ti ń ṣe yẹ ọ̀dà o tẹ̀ wọ́ ọwọ́ púpọ̀ láwọn ilẹ̀ Yorùbá kọjá ètò di báyìí nígbàtà wà lè kéwú ní Saudi ẹnìkan lọ sọ fún mi nínú àwọn àgbà fáńlẹ̀ Yorùbá nísìn náà ní tẹ́ẹ̀mà mako nídà àmàdákọ̀ àjọjẹ́ student ńgbà náà àmọ́ òun gbé ilẹ̀ Haúsá ó jẹ́ kó ní opportunity àti mọ àláàdà Haúsá àtàláàdà Yorùbá òun ni wọ́n ń sọ fún mi jọ́ kan pé bóun bá darí bàbá wálé ọlídé níbi tóun gbé ní haúsá kó tó kó wálẹ̀ yorùbá bí tóun gbé ní haúsá yìí tóun bá ti gbọ́ tán bá lẹ́nìkan kanlẹ̀kùn òun ó béèrè pé haúsá ni àbí yorùbá àmọ́ ní kí ló dé ó ní torí pé òun ti mọ̀ ní tẹ́nìkọ̀ọ̀kan bá bọ̀. bọ́ra ìgbáwúsá lọ kan tán ní malam ẹ̀rẹ̀ ní báyìí ń wọ́ ọ òun ti mọ̀ kọ́ wá béèrè kankan tí ò yé inú ẹ̀sìn wàláhì làbí òun wá ṣe kíni kọ́dọ̀ ó lè mú tíra lálàrí àbí kan lọ́wọ́ pé òun ké lọ́wọ́ lánàá wọn ọmọ tó máa rìn yóò ti sí kalẹ̀ àmọ́ àwọn ọmọ èlò wọn ń ta tẹlifíṣàn ní sin Saudi àwọn tí wọn mọ pé kéwú lòun lọ ké ní wọn mọ àbí ọ̀nà èlò wọn ń ta góòlù èlò wọn ń ta chéènì èlò wọn ní tí Yorùbá máa wá bí ọ̀nà wọn bá ti gbọ́ pé Yorùbá kanlẹ̀kùn wọn. ẹja ẹja yí padà o àfihàn wa wí àwọn Lárúbáwá ní ìṣẹ̀lẹ̀ mọ bí àwọn Lárúbáwá àwọn súnmọ́ Mákà àwọn súnmọ́ ọmọ nàìjíríà kan náà ìlú kan náà wọ́n jọ ń gbé kódà yorùbá ti ń gbélé haúsá náà kò tún parán ọ̀run yìí tí níwọ̀n bá ti gbọ́ nígbìta ní nkanlẹ̀kùn wọn bá ti láwùsá ni wọ́n ti mọ̀ pé nítorí lọ sí lọ́válù ọ̀válù pé eléyìí lọ kéwú mi táwọn ò ti lọ jájá nfààní rẹ̀ yóò bọ́ ọmọ sí nǹkan kan màálù mọ̀dà bó ti rí inú àwa tá ń gbélé yorùbá òun náà ǹjẹ́ ọmọ ẹbí àwa náà nù pé lòun ń ta tẹlifíṣàn lòun ń ta kìnnì wọn èé bí wá ń kéwù arákùnrin yìí wá bá nẹ́bí sọ̀lá sọ́lá bí adìyà lọ́nà ó ti lé tọ́nà kí ló torí tọ́nà lọ bá nẹ́bí sí a ò sí ni a ẹ̀sọ̀rọ̀ ọlọ́run fún mi o ẹ̀sàsọ́ọ́lẹ̀ fún mi o kí lọ́lọ́run gbé ẹgbí fún mi ẹ̀jẹ̀ mọ́ ò àṣẹyìn tó lọ bá fa àwọn èèyàn lọ bá àfá fún yíò máa ń lọ Yorùbá ò àfá tí wọ́n bá tí ọba bọ̀ wọn lówó àfá tí èyí tí wọ́n mọ ìyí tí wọ́n bá lùnú mo ní àwọn ohun sì tí ó ti tí ọ̀tẹ̀ ti kó lórí tàwọn àfá nísìn à Yorùbá ò bá lù nǹkan kan mọ́ wọn lù gbẹ̀yàn nílà káì kọ́dà bí ọ̀gbọ́n bí ọ̀mọ̀rọ̀ dá sí tó bá ti lówó òun náà ni wọ́n máa lọ kó bá àbálù ẹ̀ àbálù ìwé náà ìwé gan ọ̀gbọ́n àbálù rẹ̀ má ọkàwé ọkàwé fún rẹ̀ bí ọba ti lówó kò sí àwùjọ kan tí máa gbádùn tí máa ń gbèrò àyíká wọn òun kàlùkù ló ní bálù tiẹ̀ owó ní bálù tiẹ̀ láyé tiẹ̀ ìmọ̀ ní bálù tiẹ̀ láyé tiẹ̀ òye ní válù tiẹ̀ láyé tiẹ̀ àgbà ọjọ́ orí ó ní válù tiẹ̀ láyé tiẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ Yorùbá ò válù mọ́ àfi materialism àgbàlagbà ọ̀dàgbà sọ́dọ̀ rẹ̀ ni bari báwọn ọmọ mi bá ti ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà ń títì báyìí gba àwọn olówó kódà o ara ti ń ba àwùjọ jẹ́nu o tọ́ lórí tẹ̀yẹ àwọn afá ń sọ lónìí torí afá ló jogún ànábì ọlọ́run ẹnìkan ti lé tọ́nà ọlọ́ọ̀bá ànábì pé kí ló torí ẹ̀ lọ́ọ̀bá ànábì àwòsí ni mo níbi ọ̀rọ̀ ọlọ́run wọn náà máa lọ bá àwọn afá pé ẹ̀yẹn nǹkan báyìí fún wa nú ẹ̀sìn pé ńgbà tí ẹ bá béèrè torí pé bá a ti sọ ayé dànù nísìn kò sì dá o dá ẹjẹ́ a mọ válù nǹkan gbogbo nǹkan tó yẹ a mọ válù rẹ̀ ẹ mẹ́jọ jẹ́ pàfowó àfowó bí ọba ti sówó ń bẹ́ kò sí válù mọ́ kọ́dọ̀ ó burú débi kan ní báwọn kan bá pe àwọn àfáà kan wá sí níṣẹ́ àfáà tí ó tún mówó kalẹ̀ ni wọ́n pé kọ́dọ̀ ẹnìkan ti sọ bẹ́ẹ̀ fún mi rí pé prọ́fù tó já pè yín ni pé a gbowó lọ́wọ́ tí yín náà bí wá sí ẹ̀rí <laughs> pé ọlọ́wọ́ sànú wa ni o ọlọ́wọ́ sànú wa ni tọ́ káwa náà wá yíra padà bá a ti ń gbé yọ dáa òun náà ló fi jọ jẹ́ pé wà kú wa láwọn èèyàn wá ń wowó òun tọrọ mọ̀ pé gbogbo ohun tóun bá ní máínọ̀sì owó òun ọ̀jẹ̀ kankan òkèwú onema ọlẹ́kọ̀ọ́ ọkàwé gboyè minus owó kọjá mọ́ nǹkan kan láwùjọ yìí mọ́ ọba sì ti lówó minus gbogbo nǹkan gidi yìí èèyàn pàtàkì ni kọba àmọ́ mọ ìdí ìgò fi kọ́ owó àbí wọn jí máa wí sọ́sà ti lówó ọba àmà máa lùwà láṣẹ nùrùn gbèlè yọmọrùn kí sọ́sá ti lówó kọ́dà àwọn lè wé láwà ní ẹ̀sìn fún ìta burú dé lónìí wọ́n lè fi joyè ẹ̀sìn wọ́n lè fi joyè mà pẹ̀lú ìta bára ọ̀run dé kọlọ̀nkọ́dà fún kòkó orí jẹ wa kò sànù wa àmọ́ ká máa ké báyìí o wọn kà gúnà wọn máa ta parada o kódà o kódà o arákùnrin yìí dìde wá bá nẹ́bí sallallahu alaihi wasallam láti ilé tọ́nà kò torí nǹkan kan wá ju pé kí ló wí a ò sì ní tọ́ nígbà nẹ́bí ọwà sọ̀rọ̀ ọlọ́run fún kí là nẹ́bí sọ fún jọ yìí tọ́ bá tọ́píìkì tá ń kà mọ́ kọ́ọ̀lá ànẹ́bí náà kí ń sọ̀rọ̀ ọlọ́run fún látàgùgbọ́ má bínú o má má bínú o ànẹ́bí ọ̀sọ̀ jù báwọn lọ́kùnrin arákùnrin yìí tún onígbáyà tún kù tí wọ́n sọ èyí mo ti gbọ́ ẹni má ma bínú ó ní ànábì òfin ẹ̀sọ̀ mí fún mi fàárọ̀ dàdáàlì kàmìrọ̀ ọ̀rọ̀ tí èkó wájú ànábì ń jọun wà láànábì òfin kan mí kún ìṣe ń wí fún repeatedly ni pé láàtàgbọ̀ ìbínú dọwọ́ rẹ̀ ó má bínú láàtàgbọ̀ wà láànábì wà ń repeat yẹ sallallahu alaihi wasallam akhrajahu al-Bukhari al-Imam al-Bukhari lọ gba hadithi náà wa ìyẹn ànẹ́bí ó wù bẹ́ẹ̀ torí pé gbogbo aburú ìpìlẹ̀ rẹ̀ ìbínú ni gbogbo pẹ́nìkan ṣe nǹkan báyìí tí ń padà wá ń gbá ẹsẹ̀ wá ṣe báyìí ìbínú làkọ́kọ́ rẹ̀ ẹni ó pààyàn inú ló bí ẹni ó búyàn inú ló bí ẹni ó ṣe gbogbo aburú inú ni ó ṣe kí ni ìbínú ni ó ti kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ jẹ́ pé ànábì ó sọ̀rọ̀ méjì lẹ́ni yìí ń jọ́nà o yóò pé látàgbọ̀ má bínú o má bínú o má má bínú o má má bínú o. àná Abi Hurairah radiyallahu anhu Abu Hurairah bákan náà lọ́nba sàlékún yọnu fún o. قال قال رسول الله صلى الله عليه وسلم وديسي أولون النبوة محمد صلى الله عليه وسلم ọlá nàbì tó ń wífà ọ̀tọ̀ tó bá wa sọ̀rọ̀ ń jọ mí òwí báyìí pé laysa shadidu bis-sur'a walakinna shadida alladhi yamliku nafsahu inda al-ghadab laysa shadid ànábì ní kíní ń jẹ́ pé yẹn lágbára ànábì ló lè là yẹn mẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá jọ jàjà ká jù yóò ká gbára. àlùmọ̀sọ́ra ìjàkadì wọn ń pè bẹ́ẹ̀ mo lè là yàn mọ́lẹ̀ kò sẹ́ni tágbára mi ọ̀ka ànábi lè yàn ká gbára yàn ká gbára kí lágbára walakinna ash-shadida alladhi yamliku nafsahu inda al-ghadab alágbára lẹni tó kápá bínú ààrẹ alágbára lẹni tó ṣe kíni tó kápá ìbínú ruwa ọ̀wà ni a nǹkan bàjẹ́ bí n bá gbé kíní ìjáde báyìí ìwọ lọ lágbára <laughs> wọ́n bí ọ̀nú sẹ́ àwọn míì náà bíyàn nú wọ́n fi ọ̀ràn wọ́n tọ́ ànábì ní tó fi púrúfù pọ̀ lágbára ní kọ kápára kọ kápá àti sẹ́kìnì àti sọpírẹ́sì bínú rẹ̀ tí ń ru tí ń ru ni bọ́bá ru jáde bẹ́ẹ̀ ẹ̀yìn ò ní dáa kọ́ wá ru bẹ́ẹ̀ wà wà wà wà ọ̀kápàrò ní a òní òní jẹ́ ń sí wà wù òun làwọn iléèbó ń pè ní emotional intelligence ọ̀pọ̀lọpọ̀ ní emotional intelligence láyé láyé fi dàrú lónìí gbogbo òbínú tá ń wí láàrin ìṣẹ́jú méjì mẹ́ta yóò rìgírẹ́tì rẹ̀ ògbẹ́njì bínú ti dè ṣe nǹkan ẹlòmíì fi bínú sọ̀rọ̀ ẹlòmíì fi ìbínú wùwà ẹlòmíì fi ìbínú fa ya <laughs> ẹlòmíì fi ìbínú lẹ̀kan mẹ́lẹ́ <laughs> ẹ̀fọn oníṣẹ́jú méjì mẹ́ta kojú rẹ̀ wálé bí ọba lè sọ jáde yà ni yóò kábàámọ̀ gba àkìlò wọn àṣẹ òun làwọn onímọ̀ fi máa pe ẹ̀rí pilẹ̀ àkọ́kọ́ bínú wọn ní jùnú bíi wèrè ni ìparí rẹ̀ ànádà àbámọ̀ nígbà tí ìbínú bá ń gbìyàn o kò ní sí làkàì ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin márùn-ún yọ wá di kíni yọ wá dàgbàmọ́ àbẹ́yàn ọba tí wàá mọ̀ kò ti já lágbára ń bá ànábì ti wí kò ti jẹ́ kíni alágbára ànábì ní alágbára lẹni tó kápá ìbínú ẹ̀mí ààrẹ nígbà tí ń wu tí ń tí tí tí tó ló nǹkan àà nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ bàbá ṣe báyìí wàá dákẹ́ ọ̀nà làfáà wí apàdà ká kọ́dà nẹ́bí kọ́ ni tó máa wí ìwọ tí ọba gbé ní ọ́sàtọ̀ lè náà ni tó wí ànẹ́bí kọ́ sallallahu alaihi wasallam insha Allah ta'ala lọ́wọ́ jájọ́ lálọ́ àmọ́ ká ìtókù àmọ́ ẹ̀jẹ̀ á gbọ́ ò nà sí àlá ni o ẹni ó ti lé tọ̀nà lọ bá nẹ́bí sọlọ sọlọ tó bá nà sí àlọ́dà nẹ́bí tí ọba nǹkan mí lọ wọn là nẹ́bí òwú fún ọjọ́ yìí kọjá kínní látàkùbọ̀ a ọ̀pá bínú tí o ọ̀bínú o ọ̀gbọ́n bínú o ànẹ́bí òwú jù bẹ́ẹ̀ lọ fún ọjọ́ náà sọlọ lọ sọlọ lọmọsá kọ pẹ̀lú àwa náà o kọjá kan kápá bínú wa o ní a bá máa ń jí bínú ti dálẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìjìbìnú ti dálẹ̀ láàrin bàbá àtọmọ ìjìbìnú ti dálẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò ti ba ilé mi jẹ́ ó ti sọ wọn sínú ìbànújẹ́ ń bò mí ti yọ nǹkan síra wọn wọn ti gúnra wọn wọn ti gbogbo ọjọ́ wálẹ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọba ti gbọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọba máa dá o láà tàbí ọba máa bínú o ìwọ́n tó lágbára ni wọ́n tó ṣe kíní wọ́n tó gbébi inú rẹ̀ mi ànábì lẹ́ni aláyà mẹ́lẹ̀ ń bí ìjà òǹkà lágbára o lọ́mọ́sà ṣe ògbóǹta wí ìlú rẹ̀ lọ́nkó sí rọrùn fún wa wasallallahu wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi